tọ́pẹ́ fún ọlọ́run ọba sàárà lórí tí ó tún fi àmọ́ lórí ti dá padà dídì fún wa ilé mi lórí ti ṣe ọjọ́ kọkànlá ìlẹ́rùn nínú oṣù ọlọ́jà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélógún ogójì ìṣèjọba. السلام عليكم ورحمة الله وبركاته. سلام الله سبحانه حاكم هذا جاي كتاب جامع بيان العلم والقلب الآية نفع مؤسس إن شاء الله توقف من مؤسس يتجه في أبي عمر بن الفرق رحمه الله تعالى اللي فيها عبد الجارة لنا هنا من أنا نعبا وليس نصنف باب ذم الفاجر من العلماء ẹnu ọ̀nà tó ṣe wípé ibú kò kí fààyè kò kí ìbá kò kí mi nínú àwọn olùmọ̀ ẹni pé ẹni tó jẹ́ olùmọ̀ tó tún wá jẹ́ kò kí àwọn àlàyé tí ọbẹ̀nu àtẹ́lù ńlá máa fi fún wa lẹ́nu àti bíbó ìwà mímọ́ láti lè fi ṣe fáì kíkẹ́ yẹn wá mímọ́ nítorí ayé sọ ìbẹ́nu afẹ́ lórúkọ eléyìí òun ni àwọn nǹkan tí a máa fẹ̀kẹ́ lò ní ẹ̀mí insha Allah tabaraka wa ta'ala. حديث في عقب هو هنا حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتعلم العلم لتباه به لتباه به العلماء ولا لتمار به السفهاء ولا لتحتاج به الرجال فمن فعل ذلك فالنار فالنار. قال طيب. جابر بن عبد الله رضي الله تعالى عنهما وعن اعتذارهم صلى الله عليه وسلم ó ń pè wá sákìsì pé látàtà àìlèmọ̀lẹ̀ àìlè ẹ má sì wá mímọ́ o ẹmí ìwá mímọ́ ìtùbá òbí hi alẹ́ ọ̀lẹ́mọ́ tó ṣe pé ẹ wá wá mímọ́ yẹn láti lè máa ṣe fáàrí sí àwọn onímọ̀. pé èmi náà fẹ́ lọ kí ó kébì lè máa ṣèyàn rìn pẹ̀lú àwọn onímọ̀ mi èmi náà ti kéwú dé o ni ó ti dé báyìí. ìkànnìyà láti kò gbọdọ̀ wá mímọ̀ wọ́n lè àlejò márùn-ún bíi ní àtùpàhà láti lè máa fi jà níyàn láti máa jiyàn pẹ̀lú mímọ̀ yẹn kẹ́ ẹ máa bá àwọn ẹni tí wọ́n bá jẹ́ aláìnímọ̀ jiyàn ìfẹ́jì lọ kéwúdé gbogbo ilẹ̀ ẹ̀mọ́ kẹ́kẹ́ yìí ní ìbàwọ̀ àgbàdo torí ẹ̀ lọ ìmọ̀ ẹ̀sìn. ìkẹta nínú ohun tá a nẹ́bi sọ́lọ́ àkàlà ń lè kìlọ̀ fún wa wọ́n ní ẹ gbọ́dọ̀ wá mímọ̀ lè tẹ̀ dáàzù bí ìlú mọ́jà lè sọ̀rọ̀. kẹ́ ẹ fi lè kójọ pẹ̀lú mímọ̀ ìyá àlùmọ̀já ẹ̀ nìkan àwọn àyè ìjókòó àwọn yẹn lè pé tì ẹ fi lè máa kó yẹn jọ ẹ má torí ẹ kí n wò. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n lè fọmọ nfa ẹlẹ́dàá rẹ̀ ẹni tó bá fẹ̀ kan nínú mẹ́ta tí a kọ̀ fún wá mọ̀ láti lè máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn olùmọ̀ tí wọ́n ti wà ń tà. àbówá mímọ̀ láti lè máa fi ṣe àríyànjiyàn pẹ̀lú àwọn ẹni tó ti fáwọn ọmọ kẹsàn tẹ́lẹ̀. àbówá mímọ̀ nítorí kó lè ní àyè jókòó. ìgbé àláwọn náà fẹ́ láàyè jókòó. فمن فعل ذلك nìkan ni wọ́n bá sì kánú gbogbo àwọn eléyìí fọ́ọ̀nàrọ̀ nàrọ̀ wọ́n lè yá àdúgbò láàyè ní ìdájọ́ iná ni ó jẹ ibùgbé ń tọ̀ tẹni tí ó gbèrò kankan pẹ̀lú mímọ́ rẹ̀ nínú rere tí ó a sọ yìí ṣùgbọ́n ọ̀yẹ́ ti ọ̀run lọ́ọ̀dún ni wọ́n yẹ ṣá ẹ̀ńtọ́ bá wọ lọ́wọ́ àforí ti ọ̀yọ́ àṣìbò wọ́n yẹ ṣá ẹ̀ńtọ́ bá dẹ̀ wọ́n lọ́wọ́ yọ jẹ́ níyà ọlọ́run má jà díyà. nínú àwọn àhàdíìsì míì tí a káfíẹ̀ níyà wọ́n jẹ́ àhàdíìsì tí ọ̀lá láàfíà kọ́dà àtọ̀ àyẹ̀tì òun náà ni hadithi tí wọ́n lọ fi ti afáwọn abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n tó bá jáde fáwọn onímọ̀ wọ́n sọ ìmọ̀ wọn wọ́n sì gbé tọ́jú àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ni wọ́n máa darí gbogbo àwọn èèyàn zamani wọn ṣùgbọ́n ìmọ̀ yẹn wọ́n lọ lóò fáwọn ẹni ayé tí wọ́n fi lè rí inú ayé wọn wọ́n á yẹpẹrẹ lọ́dọ̀ àwọn ẹni ayé yẹn wọn lọ wá lọ fi ọ̀rọ̀ yìí sí i pé òun gbọ́ sànẹbí sọlọ àṣálá máa ń sọ báyìí pé. ومن تسعد ومن تسعدت به الهموم بأحوال الدنيا لم يبال الله بأي ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ wúlò nípa ẹgbẹ́ ẹni yóò tí wọ́n bá gbé gbogbo àwọn èròǹgbà tọ́pọ̀ tọ́sọ́ lẹ́yọ̀ kan. gbogbo èròǹgbà ènìyàn nípa dáadáa níjọ́ bí nàìjíríà àwọn máa tó. ẹni tí èròǹgbà rẹ̀ bá wá pín yẹlẹyẹlẹ àwálì nípa ayé nìkan. làwọn yorùbá láàrú fi ayé àwọn ènìyàn ti ha wá fa. ò sì ní kíá aláwọn níbi ìkéta fóun náà irú ọ̀gbìn yóò ti bá àkóso nínú àwọn àṣẹrù mi ìdáàmú wa wọn ni Muhammad bin Yahya bin Hibban wọn ni arákùnrin kan sọ fún náà ara ìrá ni. ìgbé mọ́rù يعلمون أن هذه الأحاديث التي يفتقى بها وجه الله لأن يتعلمها من يريد بها عرض الدنيا أو قال لا يريد بها إلا عرض الدنيا ويجد عرض الجنة عبدا أعرف محمد بن يحيى بن حبان wọ́n ní arákùnrin kan sọ fún mi nínú àwọn ará iraq ibi òun kọjá lọ́dọ̀ adizaz ndifari ọ̀bí aláàbùtàlá wọ́n wá sí ìbéèrè lọ́dọ̀ rẹ̀ ìyẹn wá ń sọ fún ọ wípé tí ẹ̀yin ti mọ̀ pé àwọn àhàdìsì àwọn àdìsì àmẹ́bí náà ń èyí tó ti máa máa ń fi wá ojú rere ọlọ́run ọba sùhánà ẹnìkan ò ní kọ́ pé bó fi ń wá ìṣẹ́rí ayé àìbẹ̀kọ́ ẹnìkan ò ní kọ́ tó yẹ pé kò gbèrò kẹ́kẹ́ jáyé lọ sọ ẹbí rẹ̀ ti rí nìyẹn. èèyàn gbọdọ kọ́ kó ti páyé lóbi gbèrò fọyẹ́ ní ìlú arúgbá alìjẹ́ńdà ní àbàdà ó ń bọ̀ wọ́n á gbóòórùn alìjẹ́ńdà kò láéláé lọ́bẹ̀ lọ kọ́ mímọ́ ẹ̀sìn nítorí àti láyé kò ní ìtumọ̀ rẹ̀ ni pé kò ní wọ̀ ha rí afẹ́fẹ́ àlùjẹ́ńdà kò ní gbòòrò sọ irú ẹ̀ náà pọ̀ rẹpẹtẹ àìdìlẹ́hì ó ní ẹni tó bá wá mímọ̀ àbí àhàdì tó fi pé kọ̀ wá ẹ̀là lè hàjì tàbí ha àyàfi kọ́ máa fi báwọn yẹn sọ̀rọ̀ lásán pé wọ́n ẹlòmí ò jù bẹ́ẹ̀ lọ pé fọ́nkàn kọ́ wájú kọ́ máa wí fáwọn yẹn kọ́ àyè pé bọ́ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rí nìyẹn láwọn yẹn jẹjẹrẹ àlùjẹ́ńdà rí àlùjẹ́ńdà àwọn yìí tó jẹ́ orú ẹ̀ pọ̀ nínú àwọn yìí tó tẹ̀lé náà àbú ọmọrù wa sàlàyé ta ni àìsùlá ìyẹn olóhùn náà ni àbú ìdírísà alkhawlani orúkọ rẹ̀ ní jẹ́ àìsùlọ́ ibùn abdullah omi ìtúni látọ̀dọ̀ ọmọ kìfúlì. من طلب الحديث للإمام يبي السفهاء أو يبي العلماء أو ليسلب به وجوه الناس فهو في النار. طب. nínú àwọn ẹni ìdájú rere ó ní ẹni yóò tó bá wá mímọ̀ àdé ìmọ̀ ẹ̀sìn ìyòmọ́ rí ẹbí àsùnfàhà láti lè máa fi fífàǹfà pẹ̀lú àwọn ẹni tí wọ́n mọ̀ àwọn rí àbí láti lè máa fi ṣe fáàrí pẹ̀lú àwọn ẹni táwọn ní mímọ̀ láwùjọ àbọ̀dẹ̀ yìí. lèyẹ sori fàbí ní ojú hànà láti fi yí ojú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ fàbú àfi nà inú ẹ̀rọ ń bọ̀ wọ́n wà ó àlèyé àzọ̀bílà ìdíjáde. Abdullahi ibùdó ayyash àwọn náà sọ́kọ́ alátọ̀dọ̀ yazid ibùdó kọ́wulẹ́ ọ̀nzari. يوشك أن ترى رجالا يسلكون العلم ويتزايرون عليه كما يتزاير الكفار ما يتداين الفساق وعمل مرحة السوء هو حد منه afáwa ní onígbàgbọ́ oníjẹ́ padà máa ráwọn èèyàn kan ọ́ yẹtùlógún nílẹ̀ ẹ̀yìn tí wọ́n máa wá mímọ́ ẹ̀sùn ọ̀yẹ̀tàgáyà rúnà àlè wọ́n máa wá pàwọ̀dà lórí rẹ̀ gẹ́gẹ́ bí fòkì ṣe máa ń yíra padà sí obìnrin ikú ẹgbẹ́ tó bá yà kó sí àwọn oní ọ̀dì ẹ̀ tọwọ́ tó gbé wá nìyẹn èmi náà mú tiẹ̀ fọ̀ ní mú tèmi fọ̀ tó gẹ́gẹ́ bí ipò kí ṣe máa ń yíra padà alẹ́lùmọ́rẹ́ àti sọ sóbìnrin ibú wà hàzùmù mi tó èrè wọn níbẹ̀ náà ni bí wọ́n ṣe ń yíra padà nínú mímọ̀ yẹn tó ṣe pé ibi wọ́n bá ti rí nǹkan bùlá òun nìkan ni èrè wọn tí wọ́n jẹ náà wọ́n ti rí yẹn ayuba asọ́fíàní ó ní abo kìlá àbá sọ fún mi pé. ìdá àṣìlẹ́dà lọ́wọ́ yàtọ̀ ìlú mọ̀ fàṣìlẹ́wọ̀ ọ̀gáàdà sọ̀rọ̀lá yàkùn àmú wọ́n náà yàkùn àmú ká àn ṣe sábì. ẹ̀rí ó ní abo kìlá àbá fún mi kìlá àbá rahimahullah ó ní ìdá àṣìlẹ́dà lọ́wọ́ lẹ́gà ìlmọ̀ ọlọ́run bá ní kọ́ wá mímọ̀ tó rí mímọ̀ fa àṣìlẹ́dà ìbáàdà mímọ̀ yẹn fi sí lọ́hùn ìmọ̀ràn yẹn fi mú jọ̀sìn wá sáyé láàyè kó muhammadka àǹtò hajj sábẹ́ kó má jà sí pé paríparí èròǹgbà rẹ ni mo fi báwọn yẹn sọ̀rọ̀ ìwọ́n tó ọmọ yẹn èsì lọ́hùn àárí lára rẹ ní ìhùwàsí rẹ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ọmọ rẹ pẹ̀lú aládùúgbò rẹ pẹ̀lú àwọn jàmá rẹ tẹ̀jọ wà ní mọ́sídìí pẹ̀lú àwùjọ rẹ. bákan náà nínú àwọn àṣàrò mi gbogbo àwọn eléyìí ń tọ́ka sí pé kéèyàn kọ́ mọ́ ẹ̀sìn láti pẹ̀lá nìyẹn nǹkan mi aburú gbà aburú ni kò sóore pẹ́ẹ́mẹ́ èèyàn kan wé sí àkókò rẹ̀ àti wàhálà rẹ̀. Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu. كيف أنتم إذا لبستكم فتنة يرد فيها الصغير ويحرم الكبير وتتخذ سنة مبتدعة يجري عليها الناس وإذا بجر منها شيء قيل قد بجرت سنة قيل متى ذلك يا أبا أبي أحمد قال إذا كثر قراؤكم وقل فقهاؤكم وكثر أمراؤكم وقل أمناؤكم ولتمتت الدنيا بأمر الآخرة tọ́ ẹ̀rí abdullahi bin masoud ọ̀jọ̀ lọ́wọ́ sọ̀lá àdì oníbò lọ́rọ̀ yìí ti máa rí o ìdá alábìsá ti fitna tí wàhálà bá wọ̀ yìí bí ẹ̀wù tàbá ní orúkọ nìyẹn tó bá di ọwọ́ tí wàhálà bá gbé yín bí ẹ̀wù bó lọ̀rọ̀ yìí ti máa rí gbà yìí. yẹ́rù fi hà sọ̀gẹ́ inú wàhálà yẹn ọmọdé ọjà gbà mẹ́ bí dẹ́wù yẹn yọ wọ àwọn yẹn lọ́rùn ni. wọ́n yá ọ̀rọ̀mù kẹ́bí àgbàlagbà ó di arúgbó kùjọ níbẹ̀. wọ́n tún dákàtò sunnatun mubtada'atun ìlànà àdádálẹ̀ làwọn yẹn máa máa gbámú. yéjìrì àléhà náà àwọn èèyàn máa lọ lórí àdádálẹ̀ yẹn wọ́n yìí dáa ó yẹrọ mí nìha wọ́n bá ti wá kankan nínú àdádálẹ̀ subhanallah subhanallah ni o tí wọ́n bá ṣéǹjì ẹ̀ ẹ bá tún gbọ́dọ̀ àwọn èèyàn máa lọ pé kọ́ni ó yẹrọ ti wọ́n bá wọ́n o. àdéhùn lọ́lọ́run ní kọ́mọ kẹ́kẹ̀kẹ́ kan sún ní àwọn ọba yìí ìdílé wọn wọn ò lè má sìnkú ànábì lọ́dọọdún wọn bá sọ pé nù á sìnkú ànábì kọ́lá àwọn ẹ̀rí góyè wa fi súnà súnà ni wọ́n yíyí o hílà wọ́n wá sọ fún àpá ọ̀dọ́lá ìmọ̀ sọ̀rọ̀ jọjọ lọ́wọ́ tẹ̀lé àdì ìjọba sàdá yà ábà abdulrahman ìrẹ́ bàbá abdulrahman igbó onírú yìí máa ṣẹlẹ̀ àbá ní kò pẹ́ o ìdàkà sọ̀rọ̀ kọ̀rọ̀ òkú tọ́ba ti gbé àfáà nígbà àfáà láwùjọ àfáà bá ti pọ̀ àwọn tí wọ́n mọ kí wọ́n gbé lọ́wọ́ bá tí wọ́n bá ti pọ̀ láwùjọ. wọ́n kọ́ la púpọ̀ ha hókù tó ṣe bí àwọn tó wá lágọ̀ọ́ yéésù ọkẹ́rì jọjọ láàrin àdúgbò yẹn nìyẹn wọ́n ká ọmọ náà òkú ó ti pé àwọn aláfẹ́fọ́ rẹpẹtẹ ẹ̀yin ẹ wá dúró báyìí ti fẹ́ sẹ́yìn kan ọkọ̀ bọ́ọ̀sì gbẹ̀gbẹ̀rẹ̀ lè yóò fi kó wọn. wọ́n ní wọ́n yẹ báyìí mẹ́ta aládùúgbò kan níṣẹ́ ilé ìbàyẹn náà wọ́n ti rí inú rẹ̀ àdúgbò ẹ̀yọ̀ kan wọ́n lè yẹ bí báyìí ní mẹ́ta mẹ́. ẹni ok wọ́n ká sọ̀rọ̀ àwọn ọmọ aráàlú kò lórí báwọn aláṣẹ yìí pọ̀ rẹpẹtẹ ọ̀kan ńlá tó máa náà rògbò báwọn tẹ́lẹ̀ trọ́ọ̀sì tẹ́ẹ̀ gbára lé wọn kéré wọn tó fi sàti dúnìyà bí amẹ́lẹ̀ àṣẹwọ̀ ọwọ́ adi pé ayé là ń gbá mú pẹ̀lú sí ọ̀run iṣẹ́ ọ̀run ayé làwọn àbí wá wọ́n tún fókè àlọ́gáyèrè díì àwọn yẹn wà ń lọ sáàgbọ́ yẹn ṣùgbọ́n kì í ṣe láti fi sí lọ àwọn láti rí ayé táwọn ọba ní ibẹ̀ ọ̀la wàhálà gbó ni o wàhálà ti wà àwọn èèyàn lẹ́wù ni bàbá wà sí tó wà yìí ẹ dàpọ̀ èwo la fẹ́ yọ lẹ́nu gbogbo wọn kà lẹ̀ yìí tí o sì máa wáyé ẹni pé fìtínà náà ti wọ̀ wálé wà yìí ẹ̀rí ọlọ́run kọ́ làwọn nù fìtínà o. Sufyan ibn Uyayna kọ́lọ́tẹ́ ti gba alátọ̀dọ̀ Abdullahi ibn Abbas yìí. Tọ́kùtà sọ báyìí pé. Lọ́wọ́ ọ̀nà ṣẹ́mọ́lẹ́ta ìlú àkàdóhù bí ṣẹ́kìlì, ọmọ yọ́mọ bí lè àṣàbà ohun lọ́wọ́ ọmọ làríkàtù sọ̀lẹ̀ṣún wọ́n àbáhùn náà. Wọ́n á kí n tọ́lá mú sí ìtúnìyà fàbọ̀gọ́dọ̀ ohun lọ́wọ́ wàhálù alàmà. Ẹ̀rí. Afá Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma. Ó ń tọ́ bá já sí sí àwọn tó gbé mímọ̀ dání àkàdúró bí hákì mímọ̀ yẹn wọ́n gbá mú tẹ̀tọ́tẹ̀tọ́ rẹ̀ wọ́n mú pẹ̀lẹ́tọ́ rẹ̀ wọ́n lò nípa tọ́lọ̀ ọmọ yẹn bàbí àti bó ṣe tọ́ bó ṣe yẹ ni wọ́n ṣe lo mímọ̀ yẹn ahabahumullahu wa malaikatuhu wa salihu ọlọ́run tẹ̀sí máa nífẹ̀ẹ́ wọn àwọn mọ̀lẹ́kà ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ wọn àwọn ẹni rẹ̀ ó nífẹ̀ẹ́ wọn. ẹ̀rọ̀gbé mẹ́lòwé lọ́rọ́ á ti wáyé pé rídọ̀ nẹ́ẹ̀sì fún ọ̀yàtún láti dìrámù. ìyọ́nú àwọn èèyàn òréré kan ni tó jìnà ẹ̀ bá níbẹ̀. tí wọ́n bá jẹ́ nire àwọn ẹnire ni wọ́n fẹ́ràn rẹ̀. tí àwọn olùmọ̀ bá gbá mímọ̀ mú pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ bí kò tó àti kò ti yẹ. wọ́n kọ́ nítorí ọlọ́run wọ́n lò síbi wọ́n bí ẹgbẹ́ àwọn olóma ahésì ẹ̀yin náà sábọ́ àwọn ẹni bí òhèsì wọn ọ̀là hábà hùmù náà àwọn yẹn dẹ̀ máa bẹ̀rù wọn tí wọ́n bá ní háìbà òun ní ìbẹ̀rù kí èèyàn káyẹ̀ ìyá ẹni tó yẹ ká bọ̀wọ̀ nílé òun náà ń pè ní háìbà wọ́n láti ń tọ́lá bu bí ìdúnìyà àwọn ilẹ̀ asáfi ṣẹ́dí àwọn tí wọ́n mímọ̀ nísìnyí wọ́n wà nítorí ayé fa àwọ̀gọ́dà kùmùlọ́ ọlọ́run wá kórìíra wọn wàhánù alannas òun ni wọ́n ti wá yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn yìí wọn ò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn yìí nígbà àwọn yẹn ti mọ̀ pé owó náà wọ́n sáwọ́ àwùjá ayé yìí nìkan nínú àwọn àṣàrò míì Abu Hasim oní Hisham bin Abdulmalik ó dé Madina àwọn kòkòrò àwọn náà ti wá kójọ sọ́dọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wàyí la jáde ó ní ìmáàmù zórí wá wà lẹ́gbẹ̀ẹ́ mi ìmáàmù zórí wá wẹ́ pẹ̀lú àbá hazim pé ò ní sọ fáwọn èèyàn báwọn àhàdìsì apá kan àwọn àhàdìsì rẹ̀ wí fáwọn èèyàn ká ọkùnrin ti bẹ́ẹ̀ كان الناس الفقهاء مرة يستجنون يستجنون بعلمهم عن أهل الدنيا ويقضون بعلمهم ما لا يقضي أهل الدنيا في دنياهم وكان أهل الدنيا يقاربونه ويعظمونه على ذلك وأصبح العلماء اليوم يبذلون علمه لأهل الدنيا رغبة بدنياهم ولما رأى أهل الدنيا موضع العلم عند أهله شهدوا زيدوا فيه وزادوا رغبة بدنياهم أعلم àtàwọn ẹ̀ la kó àwọn tó dídú sí àlójúrò àwọn àfáà ni wọ́n kọ́ wọn ni wọ́n fi ní àti ah, ní mẹ́wọ́ fún yín mọ́ tó bá jáde pé ẹ̀mọ́jú ti ń bẹ lọ́wọ́ wa lọ nílẹ̀ sálẹ̀ gbà bẹ́ẹ̀ sì ní gbà ti tẹ̀ mọ́. ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí Abu Hazim ó ní Hisham ibn Abdulmalik ó dé Madina àwọn tó wá gbàgbọ́ yé wọ́n pe ìjọ sọ́dọ̀ rẹ̀ pé bímú. wọ́n lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ tèmi ó sì sọ àwọn apákẹ àhàdìsì sọmọ sọfáwọn èèyàn ó ní wàá níbẹ̀ ni àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbọ̀ọ́yé nígbà kan yẹsẹ̀gìnà bi ilmihim an ahli dunya pẹ̀lú mọ̀ wọn wọ́n rọrọ̀ kó lọ́dọ̀ àwọn ẹni tí ń bá tí wọ́n sáyé dájú. ويأخذون في علمهم ما لا يقضي أهل الدنيا في دنياهم wọ́n á sì máa bíyà bí ká sọ pé ẹbẹ́ náà ni wọ́n ń ṣe bùkátà nínú mọ̀ wọn ohun tó ṣe pé àwọn ará yóò lè rí gbọ́ nínú ayé wọn gan. wọ́n nígbà yẹn wá ní kánà áfìlò tó ní ayọ̀ kan náà. nígbà yẹn àwọn ẹni wọ́n ní ayé wọ́n máa ń súnmọ́ àwọn wọ́n yóò ti mú náà fún alẹ́dáàlì wọ́n sì máa ń bá bàrà ọ̀gá àfáàlà àwọn eléyìí. mo táwọn sọ fún ayanjú tì ní wọ́n rí yanjú yìí táwa sì la yìí. àfáà ní àmọ́ fa àsùbà àlẹ́ ọ̀rẹ́lẹ̀ àmọ́ wòlíì yẹ́wò máa. àmọ́ àwọn tí wọ́n ń jó lùmọ̀ nísì. lónìí yìí o ìyẹn gbogbo lónìí àìlùmọ̀ àkùlẹ̀ dúníyà. wọ́n ń rọ́ọ̀kù bá ta fi dúníyà hù tọ́fi ń jò sojú nípa ayé wọn. فلما رأى أهل الدنيا موضع العلم عند أهله gbàtọ́ wá di fáwọn ará ayé rí ààyè ìmọ̀ bímọ ti yẹ pẹ̀lẹ́ tó lọ́dọ̀ àwọn tó bímọ bẹ́ẹ̀ àtàwọn yìí lókèrè tẹ́lẹ̀ àtẹ̀yẹ yẹ báyìí. fẹ́yìn ìdúró fẹ́yìn ìyẹn ni pé takọ́lẹ́ ló fìlẹ̀ ẹ̀yìn àwọn náà bá ní àwọn òní ìdì mọ̀mọ́ níbi ohun tí ń bẹ lọ́wọ́ alẹ́ tún wò yẹ ewu òsì tata tẹ́lẹ̀ wọ̀sídáàdù rọ́ọ̀kù bàtà sí ìdùnnìyà mu àwọn yẹn bá ní àwọn ó tún máa lọ lé sí níbi ojú kòkòrò ń bí ayé àwọn torí ẹ̀yin tẹ́ wú níwọ̀n tẹ́lẹ̀ tún wà kì í ayé àlọ́ wá sí kábílẹ̀ máa rí fún yín mẹ́ wọ́n ní wọn máa sọ báyìí pé àwọn ẹni tó nímọ̀ jù tó ní ìjùnú lùmọ̀ òun lẹ́ni tó bá gbé ẹ̀sìn rẹ̀ sáfù fáyé. واستصعب قياده على الهوى tó já sí pé dídarí rẹ̀ ó mú yẹni pé ó mú lé kókó lórí ìfẹ́nu yẹni pé kò jẹ́ kí ìfẹ́nu darí òun lórí ìmọ̀ òun ẹni tó ní ìjùnú àwọn olùmọ̀ nìyẹn Ibn Shihab nínú hadith da'if yìí wọn lágbàdo àbí Idrisa. الخولاني لقد أبي درداء قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل الله في بعد الكتب أو أوحى أو أو أو أوحى الله إلى بعض الأنبياء قل للذين يتفقهون لغير الدين ويتعلمون لغير العمل ويطلبون الدنيا بعمل الآخرة يلبسون للناس مسوق الابتلاش وقلوبهم كقلوب الذهاب وألسنتهم أحلى من العسل وقلوبهم حمر من الصبر إياي يخادعون وبي يستعذرون لا لا أتحمل لهم بسنة قدم الحليل فيهم الحيران بارين wọ́n lè jí dọ́lọ́run sọ̀rọ̀ àṣàlá ń sọ nínú hadith tọ́yìn fi yí pé ọlọ́run sọ̀ kalẹ̀ níbi apá kan àwọn tíra tàbí ká sọ yí pé ìmísí Allah ọlọ́ba apá kan àwọn àtẹ́bí ó lè sọ fáwọn tí wọ́n gbàgbọ́ yé tí wọ́n wá àgbọ́ yé ṣùgbọ́n lọ́gẹ́ ìrìtì èyí ṣe láti fèsì lọ wọ́n sì tún lọ kọ́ ìmọ̀ ṣùgbọ́n ìmọ̀ tí wọ́n kọ́ yẹn lọ́gẹ́ làmẹ̀lì èyí ṣe láti fèsì sẹ́sì ọ̀yẹ̀tìlógún náà dúnìyà wọ́n sì ń wáyé fi pẹ̀lú amẹ́lì àkẹrọ̀ pẹ̀lú sí ọ̀run sí ọ̀run àyè wọn fi wá ọ̀yẹ́lbàṣúnà lè ná sí mùsùlùmí kàlùkìbáṣì. ha ìyẹn ní pé ihun tí ń bẹ lára alìkìbáṣì yà ní agbo bí awọ rẹ̀ òun ni wọ́n wọ̀ fáwọn èèyàn lẹ́wù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ti hà ọkẹ̀ wọn wá dàbí ọkẹ̀ àkókò àwọn ọdẹ ní àhìlá mi náà ó dùn jọyìn lọ ọkàn wọn ni àmọ́rún mi náà sọ̀bọ̀ ó tún kóró ju bàrà lọ. wọ́n lọ́wọ́ àná ọ̀rọ̀ yẹn pé ó ní ìyá ayọ̀kọ́ àti ọ̀hún sẹ́mi ni wọ́n ń tẹ̀ pẹ̀lú wọn sí. wọ́n bí yẹn sàtìhù sẹ́mi wọ́n dẹ̀ fi ń fi ẹ̀yẹ. ó ní làwọn ti hànà láwọn fitna. máa padà wàhálà kan ń padà fún ìfààyè rẹ̀ lẹ̀ fún wọn tí wàhálà kan ń dé bá wọn tí wàhálà yìí bá ti wá dé azaru alima fihim hayran ẹni tó ní sùúrù jù láàrin wọn wàhálà ni ó fi ilẹ̀ lẹ́ni tí ó di onídàmúdàmú ìpè wàhálà yẹn yóò fi ìdílé rẹ̀ tí wọ́n máa sáré sọ́ọ̀tù sáré sósì gbogbo eléyìí tí bá ń tọ́ka sí ẹ̀kẹ́ ń tọ́ka sí ìwà mọ̀ nítorí nǹkan mi yàtọ̀ sí Allah subhanahu àmọ́ kí yẹn wà ń torí ayé àbí ká wá mọ̀ ìyẹn má fi ṣiṣẹ́. nínú hadithi mi lórí pé òun ní ògùn rege ṣùgbọ́n a ti wí àwọn ọ̀rọ̀ tó gún rege rẹpẹtẹ lórí kó ti tó wa. afa yìí ni mo gbọ́ àbí ìfọ̀rọ̀ ọ̀jọ̀ lọ sọ̀rọ̀ àti tó ní yóò jáde. من آخر الزمان رجال يقتلون الدنيا بالدين يلبسون للناس جلود الدهن من البيت ألسنتهم أحلى من العسل وقلوبهم قلوب الثياب يقول الله هذه يفترون أم علي يجرئون في حل رأي حلبت لأبعثن على على أولئك فتنة تدعو الحليم منهم حيرون يرو توكنات wọ́n ní tí ọba fi di páyé ọ̀tọ̀ àwọn èèyàn kan máa jáde tó já sí pé ẹ̀sìn ni wọ́n máa fi wáyé kí yẹ̀lùtàsúnà lè nẹ́ẹ̀sì jùlọ dá àjọ àní minalin awọ àgbo òun ni wọ́n wọ̀ fáwọn èèyàn nípa báwọ̀ èèyàn ti máa fẹ́lẹ́ tó àwọn adẹ́tòjó yín lọ ọkàn wọn bí ọkàn kókó ni wọn lọ́wọ́ wa ń báyìí pé sèmi ni wọ́n sàn èmi ni wọ́n lò gbóyà sí ọ̀dà bọ̀bí halaf mo fi ra mi búra màá padà sẹ́ǹdì sí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti fi ẹ̀sìn báyìí ayé lọ́ fi wáyé màá sẹ́ǹdì sí wọn fífi ránṣẹ́ sí wọn fitinẹta wàhálà kan tó ti gbé á fi ẹni tá a lè wò kó ní farada yóò fi ilẹ̀ lẹ́sẹ̀ ọmọ àdààmú dàbò láàrin. eléyìí náà tó wá látọ̀dọ̀ káà ọlọ́run rí níbi apá kan àwọn tíra ìròyìn àwọn ọjọ́ kan tí wọ́n ń kọ́ ìmọ̀ lọ́gẹ́rì láàmì ṣùgbọ́n wọn sọ pé àwọn olówó wọn kẹ́ ń kọ́ lásán ni o tó ti wà ní sọ́n dára mi. ọ̀yẹ̀ tàfàkọ̀ owó náà lọ́kọ́ ẹ̀rí là ìdáàdà. wọ́n tún lọ kọ́ àgọ́ yẹ́sù ṣùgbọ́n wọn fẹ́ fi sí lọ́wọ́ wọn kẹ́ ń kọ́ lásán ni. wọ́n tún wá ń wáyé ní amẹ́lẹ́ àkẹ́wà. iṣẹ́ ọ̀run ayé làwọn fi wáyé. wọ́n kí irun gbowó. yẹ̀lbàsúnà ni. àní ni wọ́n ń wọ̀ nípa bó ti fẹ́ lẹ́dú ṣùgbọ́n kẹwọn ó kóró ju bàrà lọ. wọ́n ní ọlọ́run wa sọ pé sèmi ni wọ́n ń tàn èmi ni wọ́n ń tàn jẹ àní mo kúra màá padà fi ránṣẹ́ sí wọn wàhálà kan tẹ́tùrúgbù ìhàlẹ́ ìmọ̀ fi hím hayrọ́n ẹni tó ní faradà nínú wọn yóò sì tó ní dàbò nínú àwọn ọ̀rọ̀ mi eléyìí wà lọ́sọ̀dọ̀ àbẹ̀lẹ̀ àìlíyá nínú àbúrò ní tàfsírì ó kú díẹ̀ tá a fọ́ ọ̀fà fi ti sọ̀hádì ọ̀rọ̀ ti dàgbà ọ̀rọ̀ ti bá nẹ́bí kó láyé sallallahu alaihi wasallam mi dé àyíká islam lọ́wọ́ àtẹ́bí nìkan sallallahu alaihi wasallam ó ní wọ́n kọ́ sọ́dọ̀ wọn nù tírà àkọ́kọ́ pé ibùdó adam ìrẹ́ ọmọ anẹ́bí adam ọ̀yà. Alim. Alim mujana kama ulimta mujana. Wọ́n lè máa kó àwọn èèyàn ní mímọ̀ lọ́fẹ̀ẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi mọ̀ wọ́n náà lọ́fẹ̀ẹ́. Àbúrò náà ó ní túmọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ni pé gẹ́gẹ́ bó ṣe já sí wípé ó jẹ gbèsè owó. Wọ́n lọ pé owó kéwòtó ké tó fi wà lẹ́yìn báyìí ni o wọ́n àtà àkóso sámọ̀nà wọ́n ní wàá gbowó. wọ́n ní màjánu ní ọ̀dọ̀ wọn òun náà ní alẹ́dí la yá àkóso lè ẹ̀mí hí sámọ̀nà. òun lẹ́nu tó ṣe pé kì í ṣe pé ń gbowó níbi kí ó tọ́ kọ́ àwọn èèyàn. mọ́sí alájọ́ni torí gbogbo àwọn ẹni tí ò ní fẹ́ sanwó lé kéwù. ìdílé tí wọ́n rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ni ọba àjẹ asaru jù bẹ́ẹ̀ lọ ọba àjẹ tí ẹsìn má gbàgbé pé àtọ̀pẹ́ pàtúndé pé ní tíra àtijọ́ náà tó kò sí yọ ọkẹ lórí. òun ti èsì rẹ̀ ọ̀rìn bẹ́ẹ̀ ni pé bí wọ́n ní ẹ má gbowó lé kéwú. هذه المسألة مسألة خلافية بين العلماء عليهم رحمة الله nínú àwọn àlàyé ẹ̀sìn tó ṣe yí pé àwọn olùmọ̀ yára wọn ní mímọ̀ bẹ́ẹ̀. ìkọ̀ọ̀kan nínú wọn dẹ̀ ní wọn ní gbára lé. inú àwọn ẹni tí wọ́n lọ síbi owó tá a kà yìí ẹ má jẹ́ yàrá lẹ́nu. شيخنا العلامة محمد ناصر الدين الألباني رحمه الله تعالى èèyàn gbọ́dọ̀ kọ́ yẹn kéwú kó gbowó ó kéwú àdékélá ẹ gbọ́dọ̀ gbowó. wọ́n ní kí ló dé bàbá wọ́n ní bẹ́ẹ̀ ẹ bá lọ wọnú sílẹsí làwọn ẹ rí hadith méjì kan bẹ́ẹ̀ mo fẹ́ kọ farabalẹ̀ bàbá tí wàá rí pé kò sí farabalẹ̀ fún ọ lọ rọjà gbogbo nǹkan tá a bá sọ. So ọba níbi tó kọ dàbí. حديث عقبة شيخ الألباني قام مجاد إنه السلسلة الصحيحة هناك من أخذ على تعليم القرآن قوسا ẹni ọba gba ọfà kọ́ọ̀sù ẹni ọrùn ọfà nítorí kọ́kọ́ yẹn ní Qur'an ọ̀lẹ́dàkùnlọ́hùn kọ́ọ̀tà mìnárì yọ̀ọ̀mà kìyà. ọlọ́run máa làbọ̀ ọlọ́run níjọ́gbìn làkìyàmọ̀ ọ̀fà kan ọlọ́run àfi làbọ̀ ọlọ́run níjọ́gbìn làkìyàmọ̀ ìyẹn jẹ́ hadith alákọ̀ọ́kọ́. hadith kejì òun náà ni hadith Ubaada ibn Saamit radiyallahu ta'ala anhu. afáàní mọ kó àwọn èèyàn kan ní kéwù ní ahli sufa nínú àwọn ará sùfà yẹn àyè àwọn àlejò tó máa wà ní mọ́sálásí mo kọ́ wọn ní alikitaba wal Qur'an mo kọ́ wọn tírà alìsàkọ́ kọ́ wọn níbi wọn ó sì kọ́ àti síkà. فأهدى إلي رجل منهم قوسا ẹnìkan nu wọn bá kù mí ní ọrùn ọ̀fà yẹn fọkúl mo á sọ mi wípé lẹ́sàtìdì ọrụ ọ̀fà tó fún mi yéé sàṣowó ọrụ ọ̀fà yìí kí ó kù sáǹfààní arímí anha fi máa lọ fi jagun sójú ọ̀dọ̀ ọlọ́run. àmọ́ ọ̀sá làásì yá ní rasulullahi sallallahu alaihi wasallam. wọ́n bá ti pé ń lẹ́nu nígbà lọ fọlá aláàdúnáàgò màá tún ṣèbéèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé mo lè gbà ọmọ adọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọlọ́lọ́ àrùsọ́lá ẹ̀rẹ́ òjíṣẹ́ ọlọ́run ọkùnrin kan má bùn mí ní ọrùn ọfà nínú àwọn ẹni tí mò ń kọ́ ní bí ó ṣe kọ bí ó ṣe mọ Kùránì ké ó bùn mí ní ọrùn ọfà yẹn èmi wà wò pé kì í sàṣowó nítorí jagun sójú ọ̀nà ẹ̀sìn ìjọ ni ọlọ́run alùjọ ọlọ́run sọlọ́ àṣàláwá dáhùn yìí pé nkúńtà tó xibbu àǹtò tó wé kọ tó kọ mí náàrí fàkùbẹ́lì ha. tó o bá fẹ́ kíkiní ní ifá ẹ̀wọ̀nù náà lọ yá lọ gbà. hadith ti ṣe kalbani rahimahullah ta'ala hadith méjèèjì tán tó lé lórí nìyẹn òun làwọn sì máa fi ń ṣe pàtàkì pé tẹ bá ti fẹ́ kọ́ yẹn kí wo ẹgbẹ̀rún gbowó mẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ́ba dé ìrẹ́ ẹ̀kọ́ yẹn ń kóra ni o àti gbogbo àwọn ọ̀dùnmọ̀dọ́dẹ nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbáàdà ni wala aslu fil ìbáàdàtì an takuna khalisatan ìpìlẹ̀ nípa ìbáàdà dẹni agbọ́dọ̀ sẹ́ńtì torí ìtọ́lọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣe kọlbánirọ̀ ṣùgbọ́n kọlbánirọ̀ ṣùgbọ́n tí wọ́n mú yìí ara àwọn tí wọ́n bá wọn lọ ní ọ̀gọ̀rọ̀ náà àwọn olùmọ̀ rẹpẹtẹ táwọn náà dẹ̀ ní ohun tí wọ́n gbẹ́sẹ̀ ní báyìí òun lẹ́ẹ̀bì rí gbé àwọn òfin ẹni kankan ní olùmọ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sì sàá gbádà wa pé ká sì kàn ní àwọn olùmọ̀ ṣùgbọ́n a máa ń fúnlá jùlọ ẹni tí máa ń rí tẹ̀lé tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ gbadẹ́ni èèyàn lèèyàn máa jẹ́ nígbà míì èèyàn gbé ẹsẹ̀ lé nǹkankan tó ṣe pé o lè ní mistake ó sì lè jẹ́ nǹkan tó ní sáà nínú ni nígbà láàyè wà kí àlẹ́ kàtọ́ àìní kankan ṣùgbọ́n kí ẹ wá tó sám wípé ó ń bọ́lá ní ìṣèlú lágbájá wà pẹ̀lẹ́mí ọ̀wà ń gbè. àṣà ẹ̀rú ń báyọ̀ kí ẹ bá lọ kó sínú ẹni tí wọ́n padà lọ sàfihàn rẹ̀ pé ẹ̀yà alágbájá ní ìṣe ní onídàkọ́ ni wọ́n ti máa ń gbé. àwọn kan ti máa ń wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wọ́n lè ní èlé nǹkan wí ìlú lẹ́nìkan. èmi ò tẹ́ mọ́ bí wọ́n ti rí nísú àrẹ dẹ̀rẹ̀dẹ̀. wọ́n ti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tó tí ti fún yẹn lé jù bẹ́ẹ̀ lọ nígbà wáyé pé mo fẹ́ nìyẹn bá wí òun ni òun ni final decision ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ mùtẹ́lómi bá fi sọ̀rọ̀ èèyàn ní sèkùn alálùbáni rahimahullah ta'ala àdéhìí tí bàbá dólé lórí nìyẹn méjèèjì ẹ̀ sì rí pé àtàkọ́kọ́ àdèkejì tó súnmọ́ra wọn ọ̀rọ̀ kọ́ọ̀sù náà ṣùgbọ́n arí kíkọ́ ní àwọn olùmọ̀ tó ṣe yí pé wọn ọba ṣe kàlùbáni lọ́rọ̀ rahimahullah pẹ̀lú àwọn quotation míì táwọn náà rí láwọn ẹsẹ̀ ọ̀rọ̀ fẹ́rẹ̀ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn ń jẹ́ kó yé èèyàn yìí pé èèyàn tẹ̀sí lè gbowó bí ẹ bá kọ́ yẹn ń kéwú. nípa bẹ́ẹ̀ al-mas'ala mukhtalafun fiha inda ahli al àlàyé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ni tó ṣe pé ohun àwọn olùmọ̀ọ́tọ́ ta níbẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun lọ́rọ̀ ṣẹ́gun Al-Albani rahimahullahu ta'ala tààmú wáyé táwọn kan pé sáwọn ọ̀fẹ́ ni kéwú bá dé ẹni ọba ti kéwú kó kéwú kọ́ máa wọlé lọ ọgbọ́dọ̀ sanwó. abẹ́ ti gẹ ìrìn kan nìyẹn nínú ọ̀rọ̀ wọn tó sẹ́wọ̀n pé ṣùgbọ́n alẹ́bàánu rahimahullah ta'ala wọn ò fààyè kẹ́kẹ́ lẹ̀ fọ́ kẹsẹ̀ tó mẹ́. fẹ́ráwọn ẹni wọn sọ wípé ọ̀fẹ́ ni kéwú bá dé. àwọn ní hadithi tá a bá rí tọ́sọ pa lè gbowó yóò jáde sí ìtòní ìyẹn ka kùránì fẹ́ ni tí wèrè kọ́ ni. àbí àìsàn kan ṣe àbí àgbègbè jáde àbí jòsà irúfẹ́ nìyẹn ẹ̀yẹ́ wá fẹ́ kúránì tó fi gbádùn ẹ̀yẹ́ lè gbowó lórí yẹn. wọ́n lè tẹ̀lé rírọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ yìí hádà mọ́tàbí hànàbíyà ẹ̀sìn má jẹ́ àgbàgbé. àtọ̀ pé sheikh malazani rahimahullah ni wọ́n bá rẹ̀rì wọn ò ní padà nù hànàbíyà mọ̀ pé hànàbí ni wọn. ọ̀rọ̀ yóò sì kílẹ̀ rárá ẹ̀yin ọmọ bí àbí ẹ̀ mọ̀ àbí hanafi ni wọn wọn bá rí hadithi tó bá kí mọ́sáàbù wọn ò lè dá ń bẹ ní bàbá wa jó sí rahimah allah ta'ala ọlọ́run kó bá ní kẹ́ wọn. òun náà sì ni ìwọ̀n tí mọ́tò àbí àwọn hanafi làtọ́ fara sí mo rò bẹ́ẹ̀ ń bọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn lórí pé kéwú ń kọ́ ọ̀fẹ́ lọ́ba dé kábàtẹ̀ wá rí hadithi kan tó lọ pẹ́ lè gbowó lórí pẹ́ ké kùránì ajáde pé tóní rúkìá àbẹ̀ fi tọ́jú èèyàn. àwọn ikọ̀ kejì nínú àwọn òjùmọ̀ àwọn sọ pé ní ìdí àlàyé o ó ní ìdí àlàyé gan o báwọn ti ń sàlàyé ẹ̀ wípé ìyẹn kò gbọ́dọ̀ gba owó lórí pé yẹn kọ́ yẹn kọ́ àn àbí yẹn pè rú tí wọ́n bá wáyé báyìí ó yẹ kí yẹn ọkẹ́ fi ṣètò ọlọ́run ní ẹni ọba ṣe é sọmọ pé tó òun sí lọ́wọ́ ó pè rú òsì lọ́wọ́ ọkọ yẹn kúra ní òsì lọ́wọ́ ẹgbẹ́ ọ̀tá àwọn afẹ́sí sẹ́ńfẹ́ mi bá lọ déédéé o àwọn afẹ́sí wọn láàkì yẹn dúdú áhàdùrí kí mi báyìí tì máa nìyí. ṣùgbọ́n wọ́n lẹ́tọ̀ọ́ kẹ́nìyàn máa lọ mú tí ó jẹ tí ó mu nínú bẹ́ẹ̀tì mọ́ ẹ̀ sẹ́ńdé mọ́lẹ̀ dáadáa ìrẹ́yìn náà ní bẹ́ẹ̀tì mọ́lẹ̀ ń sẹ́yìn àlè. wọ́n ní tí ọba mu ní bẹ́ẹ̀tì kó mu ní àwọn mínẹ́lì wákọ̀fì. gbogbo àwọn aráàlú yìí dẹ́tí wọ́n bá sìnkú màálù mọ́ wọ́n á lọ dá parí oko lẹ̀ oko ńlá wọ́n wá sí fáfá àti nǹkan ọmọ nkéwù yẹn yọ́ máa lọ gbé àpò ìlú bọ́ mẹ́ kò sí iye yín rárá owó rẹ̀ bá ti sìnkú àwọn èèyàn lọ dájọ́ wọ́n fi ṣe wá kófò ẹ mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ní bí mùsùlùmí bá kú kò sí ìkẹ́kẹ́ fún mọ́ àfún mẹ́ta lókun ọwọ́ à ń bẹ̀ pé sọ́dá kọjá àríyá ẹlọ́ọ̀sì wọn tá a dì mọ́lẹ̀ ń wọn àmúsọ̀rọ̀ àmúsowó tá a dì mọ́lẹ̀ tí wọn ò ní jogún ẹ̀ tá a ní padà fi tọrẹ. sòrí pé irúfẹ́ ẹni tí ń kọ́mọ ní kura yẹn wọ́n máa lọ mú un tí ó fi ṣe ìjẹ̀mú ní kíni ọ nínú rẹ̀. mọ̀rọ̀ bó tiẹ̀ àlà àmàlì ni ẹ̀ tà á da náà fọ̀rọ̀fọ̀. nítorí pé sẹ́tọ́ fẹ́ máa ṣe yẹn àǹfààní rẹ̀ ó jìnnà bí máa kọ́ ni kéwù wọ́n ní tọ́lọ́wà nù mọ̀sálẹ̀ nínú àtúnṣe ni dáadáa ni àǹfààní ni tí ó wúlò fáwọn mùsùlùmí. Ẹ̀rí wọ́n ní tí a bá wá fún nù bẹ̀tìlmọ́ọ̀lì yẹn ẹ dákun ẹja máa fẹ̀mí bá lọ dáadáa o tàbá fún nù bẹ̀tìlmọ́ọ̀lì ni kìí ṣe pàṣípàrọ̀ rárá ọkọ̀ wa ń ké wà wá fún lọ́wọ́ bí ẹni tó kí òbí ti fi di kéwú tó di táàmù fẹ́ tọ́sẹ̀ two thousand two thousand ni gbogbo òbí ti fi di kéwú tó kéyẹ wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ rárá bal huwa rizqun lil i'anati ala ta'a àrísìkí yẹn ọgbà òbílẹ̀ wá àtìlẹ́yìn lórí gíní lórí ìtẹ̀lé tọ́lọ̀ wọ́n ní mo tọ́ wá gbà yẹn kò pé kò ṣe tọ́lọ̀ mọ́ kò sì kó bá ìkíláàsù rẹ̀ ẹ máa wo báwọn olùmọ́sí máa yanjú ọ̀rọ̀ wọ́n tó bá yẹ pé yóò sọ pé kò ṣe tọ́lọ́hún mọ́ tó bá kó bá ìkíláàsù rẹ̀ ajá sí pé kọ̀tọ́kọ̀tọ̀ nẹ̀ kéèyàn máa gba ọrọ̀ ogun nìyẹn ah, kò yé rárá rárá ajá sí pé kọ̀tọ́ kò tọ́ nẹ̀ ká lọ jagun ẹ̀sìn lórí ipa fẹ́ kí afẹ́gbalẹ̀ islam kúnlẹ̀ afẹ́gbalẹ̀ kúnlẹ̀ islam wọ́n wá fi ọ̀rọ̀ gbàgbé kan yẹn ká gbà á nìyẹn. ṣé mọ̀ pé ẹni bẹ́ẹ̀ fún ní ọrọ̀ ogun kí lè fún òun náà ni arísìkí láti lè segin láti lè fi wá àtìlẹyìn lórí kíni lórí sẹ́yìn lọ́wọ́ ọba sùhánà torí kò ní sẹ́mi jù yẹn náà lọ. tábà ti ní ọ̀tọ̀ báyìí ajá sí pé ọrọ̀ ogun ní ọ̀tọ̀ nìyẹn. bẹ́ẹ̀ náà ni àṣìláàbù ẹ̀mọ̀ kó wà ní òfin ẹ̀sìn ẹni tó bá pa káfíìrì gbogbo dúkìá ara rẹ̀ pátá òun lónìí tó bá ti mú ẹ̀rí wá ṣé ìgbà tí mo bẹ́ orí rẹ̀ okùn funfun kan bẹ tó súnmọ́ kíní yẹn ń rún pọ̀ mọ́ dànù òun ni gbogbo ohun yóò kódà bí mílíọ̀nù dọ́là kọ́ wà lára rẹ̀ nínú òfin ẹ̀sìn òun ni ọ̀bà kó lọ òun ló ń pè ní sálábù. sọ̀tà bá ti ní ọ̀tọ̀ láti fẹ́ ni ajá tó pé kọ̀tọ̀ irú eléyàn ní ọ̀tọ̀ nìyẹn. adẹ̀rí nínú wọn tí wọ́n ní ó lè gbowó dáadáa kò nídìí májẹ̀mú abẹ́ kọ́ májà májẹ̀mú ìfẹ́ sàmú kìíní wa àwọn ènìyàn tó dá má jẹ̀ fún wọn rí orí kò dín nǹkan kan lọ́wọ́ wọ́n ní atúwárí náà àwọn olùmọ̀ wọ́n ń fi ìyàtọ̀ sáàárín ẹni tó ṣe pé kò níṣẹ́ mi ìjú kákọ́ mọ́ gíwú lọ. àtẹ́tò kóhùn tún níṣẹ́ mi ìdí ti ń bu náírà táwọn pé náírà làwọn á ná ń bíbà yàtọ̀ sísẹ́ kéwù ibi àtún yẹ wò dáadáa. àwọn míì wá ń sọ nù wọn pé tó bá ní bùkátà sówó nù ẹni tí ń kọ́ ọmọ ń kéwù káàfù obìnrin wo fi jẹun gbogbo eléyìí abẹ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ló sì wà àwọn alálàyé ni ẹ mọ̀ pé tí wọ́n lálàyé la wí. e wá kẹta àwọn ni ẹ dára wa láàbù ọtọ gba owó lórí kéèyàn kọ ọmọ nkéwù nítorí pé sẹ́dí yẹn gba làádà lórí ẹ̀ iṣẹ́ kan tá a fi àárọ̀ tá a sí wọ́n ní mọ́tí àbí òun ni ìmáàmù Ṣáfi'í wà lórí àti ìmáàmù Malik àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí wọn àtàwọn sọ ìníyà ó sì jẹ́ gbà wákẹ́ látọ̀dọ̀ ìmáàmù Ahmad rahimahullah kódà wọ́n ní ọgọ́rọ̀ nú àwọn ọmọ kí wù Hanafiya àtàkọ́kọ́ ta sọ yẹn náà àwọn náà tún dúró lórí ọ̀rọ̀ kẹta ìgbéyàn lè gbowó dọ́bà kọ́ yẹn kéwù kò sí ìyẹyìn rárá rárá ẹni pé gbogbo ẹ ti ń tẹ́ lọ sọ àgbọ̀ wípé mọ́tí báwọn àfa ti máa ń yọ kíní kan lọ́wọ́ àrọ́ yìí tí wọ́n ti máa ń yọ gẹ́gẹ́ nìyẹn àwọn ṣàfihàn gbogbo wọn yẹ́yẹ́ àwọn lọ sí pé àà bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ gbowó sẹ́ni wọ́n bá kọ́ fún kí gbogbo mọ̀lẹ́kíyà àwọn náà lọ lórí bẹ́ẹ̀ àwọn kan kìíní ìyàpẹ́ fún ká tàbí tó tẹ́lá láàtù àwọn náà lọ lórí bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n ló tún wá jẹ́rìí wáyà látọ̀dọ̀ Imam Ahmad gẹ́gẹ́ wọ́n ní ká tó wájú oyè wa ọ̀gọ̀ọ̀rọ̀ nù àwọn àfa ànàfíyà tí wọ́n kẹ́yìn àwọn náà tún ẹ̀dá kùtì ló kù ní wọ́n sàmẹ́rẹ̀ rìn ẹ̀dá òun ìbò ló tún kù sí. wọ́n ní ká má dara aláàmù pẹ̀lú gbogbo ohun tá a rí. هذا المذهب الأخير مذهب تكي هو الأرجح òun ló rìn lẹ́yìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣe pé wọ́n mú hadith yìí wọ́n wo tẹ̀gbẹ́ yìí wọ́n wo tọ̀tún wọ́n wo tòsì wọ́n á fi dé òtítọ́ múlẹ̀. wọ́n ní agágá wọ́n bá jáde pé àfa àfi ń kọ́ ọmọ ń ké kò síbi tí ó ti jẹ tí ó ti mú ju bẹ́ẹ̀ lọ. tó sì bísí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni ó gbogbo lọ ìrọ́ náà pa fún yín torí kò ní ráyè wò síra. ẹ̀rí olóbi àgbà tó wá rí àwọn míì tí wọ́n jẹ́ àwọn tó wà láyé òde òní tí wọ́n bá ṣe kàlùbáni lọ́rọ̀ fún ọ̀lọ́ nípa mọ́sálà yìí. ẹ ọ̀ pé béèrè táwọn á sì ń bi táwọn ọ̀rìn kẹta ta ní tiwọn lórí ilẹ̀ ní pẹ̀tọ́. ní o bí ṣèkì náà lálùbáni ọ̀rọ̀ fún ọ̀lọ́ kò jẹ́ àlá tó gbára lé wọn ti sọ fún wa kí ni ìgbára lè dín. a kẹ́rin pé gbogbo orí pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ nítorí ní ó ti padà ń dájú gbogbo mọ̀gáì máa lọ́wà lórí ọ̀rọ̀ kẹta ìyájú wọ́n yẹ pé ń fẹ̀mí ba láàrí àwọn mọ́sí àti mẹ́rẹ̀ ni ó dàbí fáwọn mẹ́rin láti ń wá àti rí nínú ọ̀rọ̀ kẹta yìí kí ni wàá ní ìgbára lé ìgbẹ́sẹ̀lé wọn. ẹ̀rí àkọ́kọ́ òun náà ni èyí tí aṣèkọ́ọ̀n Imam Bukhari wa Muslim tí wọ́n gbé jáde nínú hadith Sahal bin Sa'id as wọ́n ní anabi sallallahu alayhi wa sallam. ẹ̀yin náà máa ní ìsìn yẹn tí bá ti dánú ní ìsìn lẹ́yìn máa lọ yìí. arábìnrin kan lọ bá òjíṣẹ́ ọlọ́run ó nílò òjíṣẹ́ ọlọ́run gbéra ní wọn. òjíṣẹ́ ọlọ́run wó owó ọlọ́run ní bùkátà àdédé lọkùnrin kan dìde lẹ́ẹ̀kan náà òjíṣẹ́ ọlọ́run èmi ọ̀fẹ́ yà wò bí kódà bó jẹ́ òkà kúsẹ̀rí jàwá òkà kúsẹ̀rí tàbí sọ̀sálà ń béèrè fún haramu ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lò torí húrúmọ̀ rẹ̀ kẹ́ burú ju ti ọ̀rọ̀ tó wá nípa góòdì lọ. ṣùgbọ́n tó lóhùn ìlítẹ́bìsì wà lọ ká àtàwọn mìsàdìdì dákùsọ̀sálà ń wí kò túmọ̀ pé yọ máa wọ òkà kúsẹ̀rí yẹn òkárìn sùmọ́kò lè tu ìgbéni mẹ́rin iná ẹ̀rí tọ́ta ní ìsìn àwọn asáré ẹ̀rí mọ́tí lówó ó lè fi sọ́wọ́ mọ́kẹ̀yà síbẹ̀ yẹn ni olóhùn òní ìbàjẹ́ lòun ni à bàjẹ́ bò tí wọ́n bá sẹ́ kí níyàwó wọ̀ tíyàwó rẹ̀ bá sẹ́ kó òdìwó ṣe wà. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ àtàláwá béèrè pé ṣé ó sì mú àlùfà àlù àwọn lòun mọ̀. gbogbo yín náà sì mọ̀ yìí pé ohun dé yẹn ohun tí wọ́n fi ṣe sàdáàkì jàmá ẹ lérò pé ẹ lè jin ẹ̀sìn kí lè yẹn bá fi ṣe sàdáàkì. owó àti ohun tá a bá lè fi ṣe owó àti ohun tó bá lè rọ́pò owó lásán pé obìnrin ni èyí tọkọ rẹ̀ bí pé kí lọ́gbà ní sọ̀dà ó ní ẹgbẹ́ mọ́tà fúnfún òun ìkẹ́ ń ti ẹni. inú tẹ ní o ti á dùn o àwọn yẹn wà láìkì ìfàgẹ́ jẹ́ kí ló ní gbé kúrò fóun ni á nígbà yẹn ìdáná máa ní ká kúrò fóun ni àbá kúrò fóun lè dáká ó mà kọ́ ni. tí ọ̀gá ilé kàkó dájájá láti fi àwọn obìnrin ńlá ibi rẹ̀ ṣe àìtọ́ ni ọ̀rọ̀ jùlọ iná àtọ́ iná ẹ̀ka àlùkáwùsá ọba lóun ti fẹ́yàwó bẹ́ẹ̀ kẹ́ ń ṣe é ní tóbi nìyẹn lè kà tó lè kà owó àti ohun lè fi sówó àti fún wa ní àwọn àpẹẹrẹ oríṣi ìgbà tí nàbí fàálẹ̀ èkété ya bá ti gbà kí lèyàn gbà ń bẹ owó ṣùgbọ́n ìṣẹ́ẹ̀dì owó tí nàbí láì musa fi gbà ó fi gbá yàwó. kàdáàlìkà Rasulullahi sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n kó yàwá Sọ̀fíyà lẹ́rú ẹrú wọn bá máa jẹ́ wọn ò ní wà ní ummahatil mu'minin radiyallahu ọlọ́run ni mo tọ́ lẹ̀ bẹ́ẹ̀ ya ó túlẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò bẹ́ẹ̀ kí láti rọ́pò túlẹ̀ owó nì. ọ̀dọ́mọláàbí ó díyàwó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. òṣèlú àwọn àgbà ìpè kí ló wà lọ́dọ̀ ẹ nínú Qur'an àwọn olóhùn mọ́ bá tó bá kọ́rọ́. ọ̀dà lọ́kọ̀ òní ọ̀gá fún jàmọ́ àṣẹ ń gbọ́ káṣẹ lọ́pọ̀lọ́dún wọn pé mo bá ti kà á ti mọ̀ náà nìyẹn. ọ sódò sọ̀dọ̀ tiwa orin làwọn bá mọ̀ bẹ́ẹ̀ tọ́wájú rẹ̀ alájà gbàyà ni wọ́n bá sí ilẹ̀ ní ìsìn yọ́n máa wí lọ náà ni. tòun ṣùgbọ́n wọn kà kúrò àlẹ́ kẹsẹ̀ ó ti sáré máa kà á rùn lọ́dọ̀ tí wọ́n rọrùn báwọn bá ti gbọ̀. bóyá ń gbóyà gbé síra wọn nìyẹn. ìgbà wa mi sọ wípé aya twenty lẹ́yìn ìgbà tí ọ wá kọ tán òyìnbó ọlọ́run wa ni kọ́dí sọ wájú tó kú mọ́ ìmọ̀ mọ́ mo ti sọ ẹ̀yin méjèèjì pọ̀ nílọ́kọláyà kùránẹ́ẹ̀sì ni ọ̀rọ̀ kùránẹ́ẹ̀ ni o ẹ̀kọ́ yẹ kóbìnrin ní sẹ́wó ọ̀sẹ̀wó ọ̀dà ọ̀sẹ̀wó ọ̀yà máa mú yẹn lọ. ó wàá sọ pé bìmá ẹtì ní bìmá máa ẹ̀kẹ́ mílẹ̀ lè kùrán pẹ̀lú ohun tó wà lọ́dọ̀ rẹ̀ nù kùrán tó fi kọ̀ yẹn mo fi fà yín fúnra yín. ẹ̀rí wọn dábàá wọ ọkùnrin àrífà nàbì sallallahu alaihi wasallam ó ṣe lẹ́tọ̀ọ́ fúnyàwó ni kó jásí pé kíkọ́ tó ní Qur'an yẹn apá kan Qur'an tó yẹn lóbìnrin yìí máa fi jẹ́ ẹlẹ́tọ̀ọ́ àyíwájọ à ń sọ dáàkì hà ó fi rọ́pò kí ni ọ sàdáàkì hà wọ́n ní eléyìí ọjọ́ ọ̀rọ̀ àlàmọ́lẹ̀ nípa ayé pé àyíwájọ alàtà àlímìlì Qur'an jáde ọyẹ kéèyàn mú wá ọwọ́ akọ yẹn kéwù bó ṣe dìyàwó nì àjásí pọ̀ sẹ̀sọ̀ pé àdéhùn yẹn dẹ̀ kílẹ̀ àbẹ́ kódà àdéhùn kẹsì ẹ̀ wá ń bẹ tóun tó wá rìn wá lọ́wọ́ lórí ẹ̀ ìmọ̀ mùsùlùmí wọn gbìyànjú jáde ìyẹn là mọ́lẹ̀ pọ́nbélé ọ̀nìdì ntọ́lẹ̀ ọkùnrin yìí máa lọ fọ́kọ̀dì zàwájì tó kù mọ́ mo ti sọ ẹ̀yin méjèèjì pọ̀. ẹ má jà gbàgbé o òjíṣẹ́ ọlọ́run láláṣẹ gbogbo ayé buhari tí wọ́n bẹ ní àbújá tí wọ́n lè sọ pé àwọn so igi kan kí bàbá ọmọ máa kù ẹ dá mọ́ ni irú bẹ́ẹ̀ tó tún jù bẹ́ẹ̀ lọ lòjíṣẹ́ ọlọ́run wa ṣe bí irú èmi kí ni wàá sùn ní ọyá alágbájá ọyá kakura láì ṣe ẹ àbíbá àbá àtúnṣe gbà torí ìsínúrú ipò bẹ́ẹ̀ ẹ bọ́ wà nípò bẹ́ẹ̀ irú Bukhari àtẹ́ntí Bukhari bá bu agbára fún láti sọ gbogbo ẹyin bẹ́ẹ̀ ti ìyàwó bẹ́ẹ̀ ẹ lọ sún dé o ìmẹ́burú kúlẹ̀ ń báyìí ó yẹ kí àsọyé kí ó tún wáyé láàrin àwọn ẹni tẹ́ jí ọmọ wọn gbé ń jò ní bẹ́ẹ̀ àmì ìrù ti sọ wá pọ̀ àmì ìrù bò ṣé buhari bu agbára fún abẹ́sọ́jà láti ńgbà yẹn. wọ́n ní fọ̀sùlùtọ́nù wàlí yìí ọmọ ńlá wàlí yìí yàrá. ìwé ẹni tó fi pé àwọn bàbá rẹ̀ báyìí kò ti jẹ́ káfíìrì ni bọ́ọ̀kì bọ́pẹ́ àbí kan rí yó. ẹni tó jẹ́ aláṣẹ àbẹ́ni tí aláṣẹ bá bu agbára fún kódà tí aláṣẹ bá mọ ìmọ̀ ọ́mù ìlú yìí tó yẹ pé owó àpárá rẹ̀ tó bá dá ó fi rà ní kò sẹ́nìkan tí ó bí ó lè tó wọ́pọ̀. sòlùtọ́ọ̀nù wàlíyù mọ́nlá wàlíyù àlà. àdìsí ilé ìwà kílíà rẹ̀ yẹn jú pápátá pẹ̀lú ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run sọ̀rọ̀ láyà sẹ́lá sọ pé ìntọ́lẹ̀ ìwọ́kùnrin yìí máa lọ ọ̀kọ́dìsà wájú túkù mọ́. mo ti sọ ẹ̀yin méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí aláṣẹ gbogbo mùsùlùmí ọwọ́ aláàmọ́lẹ̀ pé fa alimu ha mina lè fa alimu ha mina lè ẹ̀rì kọ́ láàmọ́lẹ̀ níṣẹ́ di owó tá a ní wọ́n ò dúró wá lọ́kọ́ nínú koran ọmọ ni. kódà àdéhùn mi sọ alimu ha na àyà. wọ́n ní àyà ogún tọ́ba ti ṣe bẹ́ẹ̀ tẹ́ wàhíyà ìmọ̀ àtò ó níyàwó ẹ̀ ẹ̀rí yẹn ní kí ni o mi ní ó lè kílẹ̀ pé kíkọ́ ní koran la fi rọ́pò owó. ẹ̀gbá wà ní ìdókún tọ́ka sí òun lè yí tí tún gbé jáde látọ̀dọ̀ Abbas wọ́n ní àwọn èèyàn kan náà àwọn sàádé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi kọjá níbi omi kan sàdéédé ni wọ́n rí ẹnìkan bí àkeke sájẹ tàbí ejò sọ àwọn máa lè wí ladik wọ́n sì lè wí salim salim tí wọ́n bá wí yẹn tapá àbúlà láti lè kọ́rọ̀kọ́rọ̀ kó lẹ́nu á máa sọ̀rọ̀ aburú ẹni tí ejò fẹ́ sọ́wà lálàáfíà ẹ̀ńtà kèké jajẹ sọ́wà lálàáfíà ṣùgbọ́n ká ti má máa sọ̀rọ̀ bíburú lábàá máa tó ń tàn wọn ní salim ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ mo wá rí ẹnìyẹn nínú mi ẹ̀rí ẹni ní bá lọ bá ọ̀rọ̀ àwọn mùsùlùmí ọlọ́ọ̀bá wọn. pípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhùn ni àlìfí kò rọ́ọ̀kì tí ààrẹ ni tó lè ṣe rúkìá ẹ̀mí èpè lọ́kọ̀ o ìsọkúsọ ni ọkọ̀ bó o tí ó ta tí ó ka àwọn ọ̀rọ̀ ìsọ ọ̀rọ̀ ọba tó jẹ́ ìsọ tí ó ka sọ́wà tóró fi jáde. torí ẹnìkan ń bẹ nínú omi yìí nǹkan ti sàn o ìjọ ti já jẹ wọn lé bẹ́ẹ̀ nìkan ti dìde nìyẹn nínú àwọn sàhábà níjọ yẹn rọdí ọlọ́run kan láàánú wọn lò gbóyà wọn ló gbé dáná yẹn kọ́ máa jọ lójú mo ti fún alápẹ̀rẹ̀ tó pọ̀ ìpè ìwọ tó bá jẹ́ alùsùn lẹ̀ gbogbo alájú fún ànábì sallallahu alaihi wasallam tó bá dílẹ̀ ó kọ́kọ́ ti sí àwọn ìgbìyànjú kan náà kì í ṣe bá ànábì sallallahu alaihi wasallam sọ fún èèyàn lè ka kùrán fẹ́ ti tí ìjọba sẹ́ sàdédé lẹ́yìn à òun náà fi sírọ̀ àwọn alẹ́ka fẹ́ ní tẹ́jọ́ sẹ́ni bí yẹn ti bóde nìyẹn ọba nínú mọ́sáàtò fàtíhà wọ́n kí ẹfẹ́ nìyẹn báyìí ìgbà tí ẹ parí báyìí ọ̀rọ̀ ìjọ ti jáde nìyẹn ẹnìyẹn bá gbádùn ìmọ̀kó tó ń ké ọkọ̀ fún ọ pé aláṣà ẹ̀mẹ̀rin wa àwọn ìdálẹ́ àfáà yìí bá sọ parẹ́ ẹ̀rí jálàbí nìyẹn. òun nìkan nínú àwọn àbá àradáradá akẹ́lù wa bíbá iná ni ọkà abúmbì kan ní kò so ó sì mọ̀ fún wọn ní fún wa lọ́rọ̀ sọ. gbogbo òun lòun lòdì ni. ọ̀dẹ̀ ibẹ̀ ní jálàbí ọ̀dà wọ́n sọ fún mi pé jálàbí wà nù sọ̀hìn. àdìsí tó fẹ́ lónìí. ìgbàgbé àgbẹ̀rẹ̀ àbá wọ́n gbẹ̀rẹ̀. ẹ̀yìn náà ẹgbóde kẹkẹrú kí àkárí tẹ̀ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹgbóde ẹ̀ńtọ́wọ̀ wèrè ẹ̀kàrú kí àkútàrí tẹ̀ẹ̀ bá ya wèrè tẹ̀wàá fọ́ fẹ́wàá fi kàlọ̀ lórí wèrè bí ní ọ̀la gbára ju bẹ́ẹ̀ ni tí wọ́n tọ́ sí ẹ̀ lọ. bẹ́ẹ̀ àwọn yòókù rẹ̀ bá ní à ìwọ ló gbé wọ yìí o kí ló gbé wọ yìí o ọ̀rọ̀ yóò dọ́dọ̀ ga wa sallallahu alaihi wasallam gbàdún wa dọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọn ní à lágbájá báyìí ọba ka zọ́dún fàtíhà fún lẹ́dík àbí salim ó sì gbẹ̀rẹ̀ tó rọ́gbọ́n jùlọ ọlọ́run ọmọ ọ̀gá wọn àdìsí ìkílẹ̀ àgìdì wọ́n ní inna ahaqqa ma akhadtum alayhi ajran kitabullah. èyí tó fi ń tọ́ tó tọ̀nà jù ẹ lè gba làádà lórí ẹ̀ sílọ̀ ọlọ́run. níbẹ̀ ni àwọn olùkọ́ ti wá ń mú ọyìn dà táwọn afá máa ń lò pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab ètùjọ ọlọ́run yẹn sọ̀rọ̀ àbọ̀ àlọ́lá àrẹ̀sẹ̀lẹ̀ gbólóhùn yẹn gbógbógbó ọwọ́ ilé inú ẹ̀ àgbọ̀nà wa máa gbé lórí ọ̀rọ̀ ọ̀run kí alásán ọ̀kẹ́ ìjà pé tàwọn jálà bí ọ̀wọ̀ rẹ̀ tó di é torí kò sí ibi tẹ́yìn ó ti gbé fún àti ó ti máa ṣe àìnà wáyínà ẹ̀yọ́ ti wáyíní wáyíní ọkọ̀ láwọn kìí lé ọkọ̀ ní èyí ní òwì tẹ̀ tó ti pé ìyá wa sọ kí ẹnu àwọn ọpapọ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ ìkàlùkọ́ dákẹ́ lẹ́ẹ̀kẹ́rẹ́ torí tó bá kòwò nìkan àdírí òtù ẹ ọ̀pẹ́ ìlú tí wọ́n ní bàbá ọlọ́nà ẹ̀ máa ń ṣe ní jò ní ìnìyàn ní ìwọ́lẹ̀ sí ìgbàjọ́ káàkọ́ báwọn ọ̀yà wà ká dọ́dọ́ Kíkún ilé yìí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì. Tó ó jẹ́ ọ̀rọ̀ tó kí nípa. Tó gbọ́dọ̀ fún aláàtẹ̀rí ni. Mo bí ọ̀rọ̀ ọkọ̀ tó ní àti kejì àti kẹta. Àzónúkòm tẹ̀ fàmù. Ó súnmọ́ ká ti gbọ́ yín. Torí bẹ́ẹ̀ máa sanwó ilé kí ó tún bá ní ẹ̀sán ọ̀hún gbogbo bíi bẹ́ẹ̀ àwọn àni ọba fẹ́ kí wọ́n fi ọkọ̀ yẹn fọ́ ọlọ́gbọ́n wọ́n fi náírà yẹn fọ́ wọnú náà lọ kò rí bẹ́ẹ̀ o àgàgà tó ń tọ̀ ń bá sàfàrọ̀ ọ̀fẹ́ ọ̀fọ́ ẹ̀ kò ní sẹ́ẹ̀mí iṣẹ́ fọ́mọ ọmọ mi ó sì ń ráyè fún iṣẹ́ ẹ fẹ́ kọ́ máa parọ́ fún mi èmi kọ́ máa lọ jalè èmi tó bá lo oko ẹ̀gẹ́ tó dé nígbà tí ọba tẹ̀ sí kẹ̀kẹ́ lọ́pọlọ rẹ̀ yóò sì ṣèké gbogbo nǹkan ọba yí wọn orí bẹ́ẹ̀ fọlọ́run ọba àlejò ọlá ẹjẹ́ ká fi àdéhìí kan sí káka àdéhìí mi báyìí àdéhìí mi tí ó tún wà ní abẹ́ àdéhìí wọn àdéhìí àbí ìwúrẹ́ ọ̀jọ̀ lọ́wọ́ tẹ̀lé àná. قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يقتدى به وجه الله لا يتعلمه إلا يصيب به عرضا من الدنيا لم يجد عرض الجنة يوم القيامة. قال يعني يوم طبعا وايد مكان nínú ohun tó yẹ ká sì fi wá ojú rere ọlọ́run ni ṣùgbọ́n òun pọ̀ nẹ̀dà. òun ọ̀wá wa ilẹ̀ lè sí ìbẹ̀bí ni àròdọ̀ mílẹ̀ tóníà. àyàfi kó fi lè rí nǹkan ẹ̀sẹ̀ rí wá kẹ́nu ayé irúfẹ́ ń tọ́ba ti bẹ́ẹ̀ lámùyẹ́ jèdè àrùsálì ọmọ ìkìyàm. òun àlùjẹ́nẹ̀ kò ní gbọ̀ níjọ́ gbìndà ìkìyàm. sọ irú ẹ̀ náà lọ́wọ́ àná sanadu tí yọ tẹ̀lé àmì lè túnbọ̀ bẹ́ẹ̀ sáàjì ojórí tẹ́lẹ̀ ìbéèrè tó tóbi káàkiri. nínú àwọn aṣáàrù mi níbi tí wọ́n kọ́ sẹ́wọ̀n ta ti fẹ́ẹ̀kì síyàn. wọ́n ní hasan bin salih wọ́n ní innaka ọ̀yà innaka. láti kọ́ ṣàtà láti bá ní ẹ̀bí yẹ́dẹ̀ ni mọ̀nkánà kìkìnì. ó lè gbàgbọ́ yẹ́sì títí tó fi ní bìkítà nípa ohun tí ń bẹ lọ́wọ́ àwọn ẹni tí ń lo ayé. tí wọ́n bá lọ́wọ́ wọn ọba ti ní ìtumọ̀ jọ ń ah, tó gbé dání yìí ẹ̀ nìyẹn. Abdullahi ibn Abi Salih ó ní yín sásọ báyìí pé. ẹ̀mẹ́rẹ̀ jẹ́ Subhanahu. Wọ́n lọ sọ báyìí pé gbogbo ẹ̀yin tẹ́ kí ẹjọ́ lùmọ̀. Kílé tẹ́ tún sìnà lẹ́yìn mọ́ yín. Ó jẹ́ tójú yín tún fọ́ lẹ́yìn ìgbàdẹ́ ti ní ojú rí rẹ̀. Ṣùgbọ́n ìyẹn ọ̀sà déédéé wà ó, ágìlì tó ní adẹ́ni. Torí ayé tó kéré yìí náà ni o, ayé tó súnmọ́ yìí. Ọ̀ṣá àwa ti rọ̀ níyà. Àti àdùn èyí tó ṣe wípé ọ̀dọ̀ fọlákùnmílì wáyé aláyé ha ajá sí pé kò tó jahannam máa jẹ́ sí lórí ìṣèṣìyàn wọ̀lá àlùwáyé lomínkù pẹ̀lú ohun tẹ́wọ́n ayé tẹ́wọ́n ayé ẹgbẹ́ máa jẹ́ tòun náà látọ̀dọ̀ yìí o nínú àwọn ìgbà wà mí wọ́n ni wọ́n bí òjíjẹ́ ọlọ́run ọba lèrè sallallahu alaihi wasallam ìyẹn Yazid ibn Habib wọ́n ní kí ni nípa ash-shahwatu adùn tí ó pamọ́ kí lọ jíjọ ọlọ́run wa. Òun lè yẹ tó lọ kọ́ ìmọ̀ ṣùgbọ́n tó fẹ́ ní káwọn èèyàn máa jókòó sí lásán kí ẹsẹ̀ tó fẹ́ fi sí lọ. Oníṣẹ́ àwọn àtọ̀ kàfíyà. Bákan náà, nínú àwọn àhàdìdì ní ìkádẹ lọ́lẹ̀, ṣùgbọ́n mọ́rùsàlẹ̀ lòun náà wọ́n lè lọ fi ti àwọn sàdírìn. Wọ́n ní òjijì ọlọ́run sọ̀rọ̀ àti láǹtọ́ pé àlẹ́ ìlmọ̀ ìlmán ìmọ̀ méjì ní bẹ̀. ìmọ̀ tí ń bẹ lẹ́mì ìmọ̀ tó wúlò ní ọ̀hún ìmọ̀ tí ń bẹ lórí ahun ẹnu ọ̀fẹ́ dún bẹ́rẹ́ bẹ́rẹ́ bẹ́rẹ́ lásán ìyẹn máa máa jẹ́ ìtakò yẹn ní déyàn ọba lò ó bákan náà ayá kí adúlọ́ báyọ̀ ti dórí sẹ́ni ká fi àyè ìbéèrè lẹ́yìn. أول ثاني أول ثاني ثالث رابع خامس أول حديث المرأة في النبي صلى الله عليه وسلم كل استعارات فيهم lọ́wọ́ pẹ̀lú pé kí ó kọ ní ìta tó wà ní àgbàdo ní ìpàdé. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìṣe ìṣe tí ó tó tó wà jáde títí o náà yìí. Pé ara tó ń fi abáfẹ́fẹ́ náà ní ìta ìdíbẹ̀ tí wọ́n ní kí wọ́n kọ́ ní kọ́tà. Olùkọ́ ti jẹ́ ọ̀rẹ́ àti ìṣẹ́ ẹ̀rí ìbéèrè oníbéèrè wọ́n ní ìjọ́dẹ̀ tó fẹ́kù láyé lóde lónìí ó já sí pé èèyàn fẹ́ fẹ́yàwó èèyàn lè kọ́ obìnrin yẹn nípa ààrùn kí èèyàn fi sọ̀dáàkì bẹ́ẹ̀ ni ó lè wáyé láyé lóde lónìí nígbà tó ń tọ̀ òun náà bá tálákà bẹ́ẹ̀ ni ti kálákà ṣùgbọ́n kò súnmọ́ káàrí ọ̀dà àti ọ̀yà kéré ni oyọ́ pọ̀ ni o gbogbo ẹni mo lè fi sọ́nù gbogbo ẹni tọ́wà ní òkú ìdí ọ̀kọ̀ sẹ́ni ní ọ̀la sọ mẹ́ta gbogbo ẹni mo lè fi sọ́ àtàgbà wa o àtọmọ kékeré wa o pẹ́ẹ́nì kí wọ́n wá ní èmi ó ìlà sọ mẹ́ta tó ń tàn wọ́n yọjú onílẹ̀ ìlàdà sọ̀jọ̀ fún tó fi pé mẹ́wàá. sọ débi pé nìyàwó wa wà ní kọ́ndíṣẹ̀ yìí pé. pàǹtẹ ọ̀kẹ́ náà ní lọ́mọ́ra ó sì lè níyàwó ọ̀pọ̀ síbù ṣùgbọ́n o tá a rí sí pé ẹni tó bá jẹ́ alákòóso obìnrin yẹn ní ọ̀sán pé tó nígbà tó ti ní sàdáàkì tó mú ọ̀yà kan ní Quran ẹ má gbàgbé alákòóso fi sípò tá abẹ́ntálàṣẹ bá tún bu agbára sí. sọ̀rọ̀ báyìí yẹn ti clear rẹ̀ wọ́n wéré ìdáǹdẹ̀ rọ́bìsì nọ́ńsẹ̀nsì àti rọ́bìsì ni o wéré ìdáǹbá kiri ẹ̀gbọ́n ọ̀yà kakọ̀rọ̀ á nìkú à ìrọ̀ àdọ́gbọ́n jalè lélẹ̀ ni o ọ̀bọ ti ọlọ́ ṣiṣẹ́ lọ́ọ́ ro kókò tẹ́ burú gan láwùjọ ta wà àwa ti wà lásìkò pé owó ti pọ̀ ẹ̀já wọ́rọ̀ mi sọ tó ní apá tó ní ẹsẹ̀

ọlá tẹ̀lọ́wọ́ sí lórí ẹ̀rọ ẹ̀ tó bá ti bàbá yìí. Ikú ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Títọ̀ láti bàbá yìí kó ló wá ṣẹlẹ̀. Kí ló bẹ ẹ̀ bó ó ti lọ nìyẹn, ó jẹ́ nìyẹn. Wọ́n ní kí kólóhùn bá ṣẹlẹ̀. Lábí ń tẹ́wá yóò kóró kí a ka sin owó kóbìnrin ni. Tẹ ẹ bá dẹ̀ bẹ́ẹ̀ sì sọ̀dá kóbìnrin má máa sin owó pẹ́sẹ́pẹ́sẹ́ mọ́. Owó jákujáku àwọn ẹ̀sẹ̀ fúlọ́pù ó rẹ máa rí rẹ̀ àwọn ẹni obìnrin tí náà rẹ̀ bá kiri lọ́la bẹ̀rẹ̀kà tẹ́ǹtì tọ́ ọ̀tá ń kọ́ sí yẹ kẹ́yàwó yẹn èmi ọmọ báwọn yẹn ṣe ṣe ròdú báyìí náà ẹlòmí ọlọ́run mú ọkọ tí ò ju oṣù mẹ́ta lọ yóò fi pa àkíkà yóò ti sàtẹ́ǹtì yọ lọ gbàgà ẹ̀dá kan owó yẹn tá a bá tó pọ̀ ṣé kò ní rẹrẹ nílá kó sì má tó tẹ́ǹtì kọ́ bá ṣe rẹ kọ́là kó bá ṣe lèbí máa ń fi àkíyèsí àwọn àti ajẹ́ ẹ̀kọ́ àkìlùsọ́nà nílá ìyàlẹ́kù ẹjẹ́ kí ti wá máa yàtọ̀ wọ́n lè pé mo ṣe níjọ́ tí tí a ń ṣe àwọn kan náà ọmọ yà ìgbìyànjú kéde rẹ̀ tó ẹ̀ẹ́dẹ́yìn ò lè pa mọ́ ni àdọ́gbọ́n jalè náà ni ẹnìkan ni ọmọ pa mọ́ ni gbogbo ẹ̀ lọ́tọ́ lọ́tọ́ lẹ́ ń ṣùgbọ́n èyí sì kankan wọ́n padà mẹ́sùn wa náà níbẹ̀ fáwọn ní kankan. àtisọ́ àtisọ́ gbogbo ògbà wọn máa ń sọ láyé wọn wọn ò dùn kankan. sókè yẹn kéjì kéjì fi sọ̀dáàkì ẹ̀kọ́ máa tó sọ̀dáàkì ti dí bí pé tí kọ́mọ̀ bá tẹ̀ fẹ́ wáyé nígbà tí wọn náà bá sọ fún pé ọ̀hún pọ̀ mí àbíkí ńlá ní bẹ́ẹ̀ ní nǹkan ẹ̀sán sáàrin sí ti bí ìbòkó lẹ́jọ́ ẹ̀ ṣe ní ẹ wọlé okun bòdè ló gbogbo ẹ̀ tó ti fi jẹ́ kíní ó ti fi ránṣọ òde ṣé wọ́n wá gbàsọ lọ́wọ́ rẹ̀ bí ó bá dì wọ́n sá ṣùgbọ́n mọ́tò lè ké sọ̀rọ̀ ẹ̀ fọ́fẹ́ kó transfer two thousand kẹ́sí mi sí ó sì fún padà tó tó bá kọ ní kọ án ẹ bá túká tó o ti lọ náà nìyẹn ọlọ́run ọlọ́run ó sì wọn lẹ́sìn rẹ̀ tó bá nìyẹn ṣe rí. ìmọ̀ọ́mù ìlú lè wà nù sòlítọ́ọ̀nù tíjọba bá fún lágbára tó ṣe pé àpárá tó bá dá kótó aláṣẹ òní di ilé rẹ̀ pé kílẹ̀ tó fi ṣe lé ó ti wà nù wọn nìyẹn. lọ́rọ̀ bá nìyẹn di bó wá sí ẹbí pé yóò dá para kan aláṣẹ ọyẹ lọ́wọ́ ẹ̀wò kò sí mbẹ́ o bá nìyẹn ṣe nìyẹn ọlọ́wà rẹ̀. Thank you ọmọ ilé wa ti ìjọba pọ́tò ìdáyà pé sàrà yẹn á fi ilé bàbá òkú pé a ní ẹgbẹ́ ìṣẹ́ bá ní ìgbà wọn sàrà tó bá dé pé bàbá ẹ̀ kò ní ìjìnlẹ̀ tó àbí á pè é ẹbí ìṣẹ́ ọmọ òkú pé ọmọ tó ṣe sọ́dákọ̀ járe àkáfírú ẹran sọ́dákọ̀ járe rẹ̀ ó ti ṣẹ́ torí bàbá yẹn ti ṣe lélẹ̀ ṣùgbọ́n òun tiẹ̀ dáadáa rẹ̀ ọkẹ́ tó pọ̀ sí láyé lọ́dún yéèzì ọkọ rẹ̀ lè pọ̀ sí ilé rẹ̀ lè pọ̀ sí wọ́n tó bá ti ń jọ́ gbé dàrú kẹ́yà mọ̀ tó ní ọ̀bá tó fi gba dáadáa pé afẹ́ àtàwọn alẹ́lẹ́kìnnú alẹ́lẹ́bẹ̀rù afẹ́ ti kọ́ tẹ̀kọ̀wá ọ̀bá tó gba dáadáa pé tó òun náà tó wà lẹ́yìn tó kú tó kú òun bí ẹ̀ lápá láti rí sékínú láti ní ládàá dáadáa òní gbẹ̀sì kẹsàn-án ayé nìkan lọ́mọ ọlọ́wàá lọ. ọrọ dùá wípé wọ́ládù sọ́ọ́lẹ̀ ìyẹn jẹ́ ọ̀la léèyàn bá bímọ fẹ́ǹtì èyí tó bá da kọ́ bá sàdúrà fún àdúrà kejì mọ̀rọ̀ bó ti ń kẹsì sọ́ọ̀lẹ̀ sádàkà lè rí ìfẹ́ yìí ṣe mọ̀rọ̀ bó ti ẹni ọba ti eré nínú wọn tó ń kò ní tẹ̀sán lọ́wọ́ ṣùgbọ́n láyé ń bì báyìí ó tọ̀ ìmọ̀ tó ìmọ̀ tàn fi tó yẹ. dípò kọgbà ládá wọn kẹ̀ tó fi fún ní ayé sí obì ó tún bẹ̀rù díẹ̀ sí náà. lábẹ́ ẹ̀sọ́ yẹn ṣé ìpèsè ìrìnà yìí tó bá gbàgbà àdúrà yìí àmọ́ kẹta lè sọ́pá rẹ̀. Tí ó dàbí lè sọ́pá dùn àrẹ̀ ò lè bókun ni pé, àdìsí kan wà wípé àwọn káfìrí yẹn táwọn bá ṣàdúrà wọ́n ìbẹ̀rẹ̀ àdúrà làwà àdúrà ọmọ wa gbọ́dọ̀ bó ti yẹn sì ṣùgbọ́n táwọn bá ṣàdúrà fún ọmọ wípé ní èpè ni <laughs> àdúrà lè mọ káfà sọ pé haram ń dàbí lè sọ pé ò ní fa nìyẹn tó ti àtàwọn àfi lè sọ pé kò lè fa nìyẹn because mùsùlùmí yẹn ti kí o mo ti ṣe àdúrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdúrà ọba ọba nìyẹn ti yẹn.

bẹ́ẹ̀ni tí èèyàn bá ń kírun lọ tó lọ dárò irú yìí rẹ̀ tó dá gbogbo ẹ̀ kódà tó lè pé ẹni yẹn kẹ̀ tó ni kò tẹ̀ sí bẹ̀ mọ́ rárá iṣẹ́ ọwọ́ rẹ̀ ni o tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ báyìí èyí ó ti a'udhu billahi minash shaitani rajim yóò àtúwáyé ìtọ́gbẹ̀rẹ̀ fúlẹ̀ mẹ́ta èyí ó tún sẹ́gi ó ti tán. ọba padà rẹ sí náà wàlẹ́kùn sọ̀rọ̀. Fọlẹ̀ tún fẹ̀, owó lọ́gbà torí wọ́n ta ìjáàbù lẹ́nu. Wọ́n bá two thousand, bóun ti fẹ́ sọ̀tọ̀ láàkiri ẹ̀ ìjọ tó bá nìfẹ́ túká kìí ṣe sọ̀dá kí ẹ̀kún lásán ṣùgbọ́n sọ̀dá kí ọ̀sọ̀ sọ ìbáláwà àfáà tí wọ́n bá yíkọ mọ́ ọ̀sọ̀ fún sọ̀dá kí èmi wá fi ní ẹ máa yí ipọ̀ mọ́ sọ̀dá kí ẹjọ́ máa ní ìtumọ̀ ẹ̀dì tí wọ́n padà ń dé sígbò apẹ ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ń sọ náà nígbà ọmọ ẹlòmí fi ń pín mẹ́rin wọ́n sọ náà tó kí kí ẹjẹ́ kó yẹn máa nítumọ̀ bí ikú obìnrin gan ọ̀gá ní wọ́sùn lọ́gà ló wọn ọ̀pọ̀ ẹni àwọn tó bá yẹn dé. Thank you àwọn tó ń jẹ́ ń sọ bí àṣìlẹ̀ lólógbò lásìkò àbá wáyé bí àwọn ìlú àwùjọ ìtura wọn dé wọn láti ẹ̀rọ owó fún ẹ jáde wọn á dé wọn sí àwọn ìwọ́n ní ìpínlẹ̀ lọ. tó lè sọ pé báyà pé bá àwọn fáwọn èèyàn wọ́n ní máa lọ bẹ̀rẹ̀ pé wọ́n máa lọ bẹ̀rẹ̀ pé ẹ̀ka ìwà ẹ̀rọ tó ẹ̀ Ọláyọ̀ ọ̀rọ̀ ni. Lórí pé ńgbà tí ọ̀kẹ́ náà àwọn ẹ̀kọ́ wa sọ mo sáré bí mọ́ wọn lẹ́nu ìgbè nífẹ̀ wa wọ́n ń kú mẹ́ tó dàbí irọ́ ni. àwọn kèfèrí wá sì kú wọ́n tún wá gbókù wọn kí láàkì wá pẹ̀lú rẹ̀ tèmi kò yẹ kí wọ́n ti káàkiri síbẹ̀ yẹn tẹ́lẹ̀ inú òkú náà ẹgbẹ́ tó bá yẹ pa àtìmọ̀ tẹ́lẹ̀ fúnra ara wa gan ká lọ òun ká ké sí àwọn káàkiri tí wọ́n ń ṣe ẹgbẹ́ ògbóni pé ẹ wá gbé kèfèrí yìí o àwọn mùsùlùmí ní máa ń sùn bíbà yìí tó lójú ni wọ́n fi sọ wípé àtọ́kùrù díyà tí ẹ bá ti sùúrù ọlọ́run máa fi ń tẹ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ ìyẹn náà dẹ̀ ti máa jẹ́kọ̀ọ́ fún wa tí ọba wà nípò ẹni tí ń sọ̀rọ̀ èdè gbogbo bá ti gbọ́ báyìí bọ́ọ̀sì akẹ́ ìyanu lọ́ọ́ wí fara ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn má balẹ̀ ayé jẹ́ mọ́ pẹ̀lú ayélujára tẹ́ gbé kí ẹlẹ́bí ó ti kì mọ́lẹ̀ pàpàpàpàpàpà ìní ọdún ìjìjẹjọ lọ yìí ó gbọ́dọ̀ tí mo ṣe délé ń ní àdíjọ́ kejìlá yẹn tún sọ fún mi pé olóògbò ni àwọn yẹn gbé wá sí iṣẹ́ mùsùlùmí ṣé olóògbò ni wọ́n ní wọ́n máa sì síṣẹ́ yẹn mùsùlùmí ni wọ́n bá kí ìrùn tó fi lọ́wọ́ ni wọ́n ní wọ́n sí ibẹ̀ bàbá mọ̀ gan ọyẹ káwọn mùsùlùmí sára jọ ká òkú káàbìrì ọya ẹgbẹ́ fóun bẹ́ẹ̀ wọ́n á ní wọ́n bẹ̀ wọ́n á gbérí àwọn kan gbé lọ́gbòkú lọlẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ wọ́n bá gbé lọlé tí wọ́n lọ bí sínú yàrá wọn ìbáyìí ó tún fi tó àwọn àyókù tí wọ́n padà sí ibẹ̀ ni ilẹ̀ òkúkú fẹ̀ mọ́ àti iye máa kú nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọláyé òdodo náà ọ̀rọ̀ ni ẹ má bẹ̀bẹ̀ pé kí wọ́n gbó mùsùlùmí ẹni ẹ̀sà wọn ni wọ́n gbé lọ bẹ̀ẹ́ kìí ṣe gba lóògùn jù ẹni tí òkí ro ní ẹ̀yà máa lọ tẹ́ ìdẹ́lá lọ ẹlòmíràn máa lọ láàkú yọ̀bọ̀ tí wọ́n mọ ọjọ́ sí ẹni tí wọ́n kọ́ mọ́ pé ó gbójú bolú di ata sí wí wọ́n kó lọ bẹ̀ ni. àìwọ́n náà ra lẹ̀ ní ìsìn wọ́n á gbé tabanako tẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ sínú rẹ̀ ojú lé tọkọ tabanako mẹ́ sínú rẹ̀ ojú abẹ́rẹ́ ti ń fi ẹlẹ́dẹ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ sóòrù oúnjẹ ọgbádùn wọ́n máa rẹ̀ wọ́n sí mùsùlùmí àwọn ni wọ́n tún gbókè mèrí lọ bẹ́ẹ̀ ẹ má sì jẹ́ àgbà pé nínú òkúta ni ewu gẹ lọ́wà ewu kò mẹ́ ìtàyè rẹ̀ lélẹ̀ ẹ̀rù pé nígbà tí ọ̀gẹ́ mú àwọn ọmọdé ìyàrí

mímu bí ẹnu wọn ti ń sọ bẹ́ẹ̀ ni àwọn àti ìgbẹ́ ààrẹ òun lọ́pọ̀ jù mí ni ṣùgbọ́n ìlú bẹ̀rẹ̀ pẹ̀lú bí ọ̀sẹ̀ ìṣèṣe àti àwọn ọmọ ìṣèṣe wọ́n wá wọ́n àwọn ìyá sáfù yá òbí yẹn ìpàdé olóògbé tọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bọ̀ níbẹ̀ àwọn náà ń bẹ̀ níbẹ̀ àìjọ́ ń bẹ̀rù náà ní ọjà àpàdà wọ́ọ̀ lẹ́yìn ìgbà yẹn ìyẹn bí alẹ́ àwọn olóògbé ni wá tẹ̀ àwọn olùkọ́ àwọn. àkàrà ń jò ní èkó àkàrà ní kílé kọ́ rẹ̀ bá mùsùlùmí táwọn àbá àtò sáfù pẹ̀lú wọn tún wọn ká wọ́n ní ẹ̀ ẹ̀ ẹ̀ kílé èkó àkà ẹ̀yọ́ ní òkú ilé òkú táwọn fèsì ọ̀rọ̀ lù yìí wọ́n tún wọn ká ní wọ́n lẹ́kọ̀ọ́ dá Ọ̀rọ̀ yá títọ̀ bá ti mọ̀ díẹ̀, ọ́ jẹ́rẹ̀ ní ọ̀gbìn àlùkìyàmọ̀. Náà. Náà. A ní mọ kọ̀kọ̀, ṣùgbọ́n àwa ni. Àbùkálà ń dábọ̀ sí wáyé àní ṣèwádìí ṣùgbọ́n tí ọlọ́run bá tu fún wa bọ́lọ́run ṣe tú eléyìí fún irú eléyìí ní ìsìnwó èsì sìnkú rárá láti rí ti tú irú èyí tó bá ti yẹn fẹ́ kò sí wàhálà ọmọ bí ilé mọ́mù tó tò sẹ́yìn rẹ̀ ọmọ pé má fi yè fẹ́ ṣeré ebi náà ti ń lọ ọmọ bá ṣe ṣe àwọn afẹ́rẹ́ nìkan bá ní à àbá yẹn mọlẹ̀ wó o ìwọ kan dáná ìwádìí ọlọ́run lọ́kẹ̀ kú lọ́wọ́ máa bèèrè pé àdàkùn ìmọ̀mù yẹn tí wọ́n máa yẹ lẹ́wù nídìí àti béèrè ó di àgbà tí ó ti sáré bí máa lè mọ́ náà lára ah, yọ. yóò yẹjú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀gbọ́n táwọn kí ó lè jẹ́rìí ayé òun lè jẹ́rìí tàlẹ̀kìyàmù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا